وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقفهم الله وبارك ọba tí ó tó ṣe tó máa tòbí ní ìrọ̀rùn ọba náà ni ọdá ọpẹ́ fún abẹ́lẹ́ ọba sọ́nà wà sàádá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́lọ́jẹ́ sí àti ní orílẹ̀ ayé lórí dáadáa àti ìdódédé nínú ẹ̀sìn ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ fún ọba nílùú Muhammad ó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ ó bá gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà wọn ọlọ́run ọba adékẹ́ ọlá nínú Al-Qur'an Al-Karim ó la oríṣiríṣi ọ̀nà ẹ̀lẹ̀ fún wa tí ó lè jẹ́ kí Allah ká torí ilé ká jẹ́ ní ìfẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba adékẹ́ ọlá bákan náà orin anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam orin tiwa láti wá ṣàlàyé ọ̀nà mọ̀ fún wa nígbà tó náà bá ń ròyìn anabi ọlọ́ni iná arsalnaka mubashiran wa nadhiran ọlọ́run láwa láàárín lẹ́ni tó ń fún yàn láyé èrò òdùnnú wa nadhiran bákan náà ẹni tó jẹ́ olùkìlọ̀ fáwọn ẹ̀dá wàdá ẹ̀yà nílé lọ́wọ́ ó jẹ́ olùpèsè tó ju ọ̀nà ọlọ́run tí wọ́n máa kù wọ́n síbi tí ó jẹ́ kí wọ́n torí ire wàá fi rọ́ ọjà nù ní ọ bákan náà àárín ẹ̀kọ́ jẹ́ àtùpà tí ó máa tan ìmọ́lẹ̀ ọ̀nà ẹ̀wọ̀n sí gbogbo àwọn ẹ̀dá ìyẹn ló pàtó yẹ pé ní ọmọ ènìyàn ò ní àròjàre máa ń wájú ọlọ́run ọba ọlọ́run tó dá wa ó la ọ̀nà ó là fún wa ó sì máa ń wọ òjíṣẹ́ fún wa kan wá kọ́ wá wa tó jọ ọ̀nà náà bákan náà àwọn ìlànà tí ò dá ọlọ́ọ̀bá sùpánà wá sàádá ó ṣàlàyé ẹ̀ fún wa tí a lè bá àjìnà sí ọlọ́ni wà máa ha, fa wa taqwaha ọlọ́run láti ṣàlàyé fẹ́mi kọ̀ọ̀kan àti fi tó dáa mọ́ fi tó ní bákanáà tí ó dá àti sàlàyé ẹ̀ fún kọ́dí afúlá àmàǹzàkáhà ẹni tó bá fún ẹ̀mí ẹ̀má tó ní ọ̀nà tó dá ó ti béèrè lọ́dọ̀ ọlọ́run ọba fakọ̀dé ọba mẹ́ta fáhà bákanáà ẹni tó fún ẹ̀mí ẹlẹ̀ ibi ọ̀nà tí ó dá tí ó ń yapa ọlọ́run àìkó náà ti ṣòfò nínú ọ̀nà tí ọlọ́run ọba sùpánà wà sàálà tí ó sàlàyé fún wa nínú alukur'an tó lè mú wa rí kẹ ọlọ́run tó lè mú wa tó rí ire òun náà nìyí tí ọlọ́run bá fún ọ̀nà wàtàlá sọ fún wa nínú túrọ̀tù mọ̀mìnún níbẹ̀rẹ̀ sóra yìí tí ọlọ́run bá fún ọ̀nà wàtàlá tó ń sọ àwọn ẹṣẹ́ àti àwọn ìlànà tààtọ̀ bá fi wà nínú àwọn ẹni ire ọlọ́run ọba àlejò sọ fún wa níbẹ̀rẹ̀ sóra yìí pé kọ́dí afúláhàlmọ́mìnún ọlọ́run láwọn mọ̀mìnún wọ́n ti la wọ́n ti yege níwájú ọlọ́run ọba ọba àlejò ọlá ọlọ́run tó dá wa bá sọ̀rọ̀ pé ní àwọn kan nínú àwọn òmì ní àwọn ti la wọ́n ti yege tí wá ní wọ́n ṣe sàlàyé fún wa káwa náà lè bá ìlànà wọn káwa náà lè bá tó torí àtẹ̀ntí onínà míì òun náà máa ló ń fẹ́ toríire ni gbọ́nà oríire ọlọ́ọ̀bá tó ní oríire lọ́dọ̀ tó ní ìfẹ́ lọ́dọ̀ tó ní àánú lọ́dọ̀ ó ti ṣàlàyé ọ̀nà tá a lè gbà toríire nínú rẹ̀ lọ́lọ́run sọ fún wa nínú sura yìí because aflaha almu'minun ọlọ́run ní dájúdájú àwọn mùmìnì ti ṣoríire àwọn mùmìnì wọ́n الذين هم في صلاتهم خاشعون àwọn tó yẹ pé ní nígbà tí wọ́n bá ń kírun wọ́n kírun pẹ̀lú farabalẹ̀ káṣíhùn wọ́n farabalẹ̀ wájú ọlọ́run ọba wọn kírun pẹ̀lú ìdírẹbẹ síwájú ọlọ́run wọ́n kírun pẹ̀lú ìyẹpẹ rárá wọn níwájú ọba tó dá wọn wọ́n sì náà bó ti tọ́ àti bó ṣe yẹ ọlọ́mọ ọba àlekẹ́ọ́lá nígbà tí ó ròyìn àwọn ẹni rẹ̀ àwọn ànábì ọlọ́run ọlọ́run ìnáwó káànù ìfáàrẹ̀ òun àti ìlkàyọ̀rọ̀ọ̀tì ọlọ́run wa máa sáré dídé lọ bí iṣẹ́ dáadáa tó bá ní pé olóore àwọn èèyàn dáadáa rẹ̀ iṣẹ́ tó bá jẹ́ tẹ́ ìsúmọ́lọ́ wọn ní ti ráre wọ̀nyẹ̀dì òun náà rọ́gàbá ń wà rọ́gàbá wọn a máa pè wá ẹni tí ń sojú kòkòrò wá tọ́dọ̀ àwọn ọlọ́run bákan náà wọn a máa bẹ̀rù níwájú ọlọ́run ọba wọn tó dá wọn wàkáànù lánàá kọ̀ ṣìlín bákan náà wọn a máa yẹpẹrẹ ara wọn wọn a farabalẹ̀ níwájú ọlọ́run ọba wọn ọlọ́run ní ẹnikẹ́ni tí bá ń kírun tó ti pẹ̀lú ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ ti là ó ti yé dé inú ìròyìn tọ́lọ́run kọ́kọ́ sọ pé yóò àyẹ́pẹ́ ní ẹni tí ń kírun àti ilé pé rẹ̀ ó ti bọ́ ti bọ́lọ̀ ṣe ní ákì àti orú ròyìn tọ́lọ̀ ń sọ yìí lára ẹ̀ tó ń fi pẹ̀lú farabalẹ̀ tó ń fi bọ́lọ̀ ń ṣe fi ránàjọ́ Muhammad sallallahu alayhi wa alihi wa bàbá èèyàn mí lẹ́ni wọn ìforíkanlẹ̀ òní ìjọba ní àforíkanlẹ̀ ìdúró náà ní ìjọba ẹni tó dúró síwájú ọlọ́ọ̀bọ ọba tó dá yóò gbowó ṣe wù náà ni eléyìí ò sí nù ròyìn tọ́lọ̀ fi ròyìn gidi báyọ̀ bá fẹ́ wà nínú àwọn tí wọ́n bàbá ń là ń kí ni là ń kí ni agbọ́dọ̀ torí pé ní ọlọ́ọ̀bá sọ́nà wà tààdá tó dáwà òun láwà ń wájú ẹ̀ ẹ̀rọ àwọn èèyàn míì tọ́lá wà ń wájú ẹ̀dá ẹgbẹ́ wọn bóyá ọ̀gá wọn ṣiṣẹ́ ní bóyá látẹ̀kẹ́ ní wọ́n mọ wájú nì wọ́n mọ wájú rẹ̀ kó dẹ̀ lórí láàrin kò ní lè fíjú rẹ̀ yóò tẹ́rí ba náà bá ní ó máa ṣe náà ó

ibi nǹkan wa lójú bóyá fẹ́ la pa ti ní bóyá nìkan la fẹ́ lọ ní gbogbo ó padà tẹ́jọ́ kan èrò bá padà lọ dé bá náà ni àmẹ́tọ́ wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nígbà tí ó wà ní inú mọ́ṣáláṣí jọ kan arákùnrin kan kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó kírun tán ó wá bá nàbí ó sálámà sálámì ànábì dáhùn sálámà rẹ̀ ànábì ní eré jẹ́ padà lọ kírun fa ìdínà kàlámù tó sọ́ọ̀lì torí pọ́ọ̀tì kírun. èyí tó tí yé sí irun ọ̀nà arákùnrin yìí padà síbi tó ti kírun wa tó kí nígbà tó ti tán anábì tún sọ pé ní kéréje fàkọ́ọ̀sì padà fún lọ túrun kí fàínẹ̀ kalamutu lọ́ọ̀lì torí pé ìtọ́ tí yé sí irun ẹlẹ́ẹ̀mẹ́ta dá arákùnrin padà nígbà tó wá sọ fọ́nà pé wà lẹ́bi ìbá àtọ́kàbẹ̀ láti nàbí ya mo fi ẹni tó gbé ẹ̀dìdẹ tó rẹ̀ sí gbogbo ẹ̀dá tó fi ẹ̀sọ̀ jíṣẹ́ mo fi búra ìyẹn lọ náà ọba tó dẹ la ó sì nà ọ̀gá ẹ̀rọ dàlù ó mọ̀ ọ́n kíjú báyìí lọ fa alẹ́mu ni wá kọ́ mi ní ilé sí anábìlẹ̀ wa ń kọ́ tó tọ́ ọba fẹ́ kírun dájú kọ kíbla kọ kábàrà bákan náà kó ka fatiha kó wá rùkú kó rùkú tẹ́ni tó ń farabalẹ̀ hatta tẹ̀tùmọ̀ iná rọ́ọ̀sì à lẹ́ni tó fara balẹ̀ jẹ́mọ́ èèyàn mélòó ní fara balẹ̀ lórí rùkúnù wa ẹlùmí ò ní sí ìgbórí sókè yóò ti tó gbé sókè kò ní sí ìgbé lọlẹ̀ yóò ti gbé sókè padà bákan náà anábi ní lẹ́yìn náà tó mọ̀ kó wá dìde kó wá dìde lẹ́ni tó dúó tí tọ́kù fi fara lórí ìgbó ẹlùmí látòrí rùkú ẹ̀ náà ni ó ti mọ́ lọlẹ̀ eléyìí ti ti ní ákírùn-ún títọ́ fi faraba lórí ìdó bẹ́ẹ̀ lànàbí wa sàlàyé gbogbo ohun tí ó yẹ kó ṣe ó ṣe fún. wọ́n ní tí ó ṣẹlẹ̀ sí wọn arákùnrin ni pé inú nǹkan tó ṣe lórí ìrún lànàbí ó gbà lọ́wọ́ rẹ̀ yìí ni pé kò farabalẹ̀ tó. jàmá gbogbo aná ń kírun lénìí pé irú òun bá ń kí fáwọn ilé bá rí kó wọ́n yẹ pé tó ṣẹlẹ̀ farakùnrin yóò ṣẹlẹ̀ bí tẹnu kọ̀ọ̀kan wa náà látara kíní látara ìfarabalẹ̀. pẹ̀lú èyí ṣe pàtàkì tá a bá ń kírun torí pé àwọn tọ́lọ̀ ní yóò là àwọn òmìnir ní tí ó là ìròyìn àkọ́kọ́ tó kọ́ fi ròyìn wọn náà ni pé alladhina hum fi salatihim khashi'un àwọn tó yẹ pé nígbà kan bá ń kí òun farabalẹ̀ òun farabalẹ̀ ọkàn wọn yóò papọ̀ sọ́dọ̀ ọlọ́run ìṣesí wọn lílọ bíbọ̀ wọn wọn ṣe pẹ̀lú farabalẹ̀ nítorí ẹ̀ka ṣe láàyè kọ̀ọ̀kan wọn farabalẹ̀ pé tọ́ba forí kanlẹ̀ gbogbo àṣkáàdì gbogbo àkáàtọ̀ ẹ̀ka ṣe wọ́n ṣe tó wà lórí ìdúró mú farabalẹ̀ ka alukur'an ni wọn wọn bá wọn bá lè ṣe fẹ́ káka tó bá wà lórí wọn àtọ́yà wọn wọn kà bọ́lá ti fẹ́ bánidọ́ àmúṣọ̀rọ̀ ló ṣe nínú ìròyìn kejì fáìlì lọ́dọ̀ àwọn mòmìnì tí ó jẹ ní oríire òní pé ibi náà bá ti ń sọ̀tọ̀ kú sọ náà bá ti ń sọ̀tọ̀ kú sọ tán wíwí kú wí tán ṣèṣe kú ṣe wọn ò ní bá wọn débẹ̀ wọn ò ní bá wọn lọ́wọ́ sí wọn wò wò kú wò wọn ò ní bá wọn wò wọn wíwí kú wí wọn ò ní bá wọn wí wọn ṣèṣe kú ṣe wọn ò ní bá wọn débẹ̀ ọlọ́ni àwọn mòmìnì gidi àwọn ní sọ̀sọ̀kúsọ wọn sì ní ìwà nígbà tí sọ̀sọ̀kúsọ wáyé bá fẹ́ lẹ́wù àní lákùnrin àárọ̀dù ànìkù tọ́ba ní ìjọ ní wíwíkúwì àwọn kò láàrin wọn àkọọ́lù lánàá àmàlù wọ́n bá kún àmàlù ìrọ́lá bá mi wó wò fún wo ọ̀ní wọn bá wọn wò ó ìrọ́lá bá mi tètè kú ṣe ọ̀ní bá wọn lọ́wọ́ sí ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ó yàtọ̀ sí ń sáàtọ̀ yìí pé báyọ̀ bá gbé nǹkan tí ò dáadáa wùjọ ń sìn àwọn èrò pèsè bẹ́ẹ̀ bí bá gbogbo ẹ̀dá ti sọ̀tọ̀ ọlọ́njá lórí eré kálukú náà ń fà ní ọ̀nà bá ti ń pe gbọ́nà tó lọ ńlá alẹ́ fáwọn tí ó sọ ọlọ́nu alẹ́dínà láàyè àdúnà zúùrù ọlọ́ni ìwọ̀n ẹgbẹ́ ìfin tí ó da àwọn obìnrin gidi bàbá àbá ń ṣàlàyé ilé nínú tí ó da ní almusharakatu fi a'yadil kufar lára rẹ̀ lọ́dún àwọn pèpèrí ọ̀ní bá wọn sọdún kérésìmesì ọ̀ní ti bá ṣe new year ọ̀ní bá wọn sàdíje ọ̀ní bá wọn tètèsé ọ̀ní bá wọn gbé gúgùsù ní òní bá wọn gbé pọ̀pá lọ́tọ́ láwọn gbé pẹ́ńbẹ́yọ̀ mùsùlùmí gidi òdíje gbogbo orú nǹkan báyìí àti wọn ló lọ́ọ̀lì kẹ́ nígbà ọ̀dọ́ fún wọn ní wíwíkú ọ̀ ní bá wọn gbọ́ ọlọ́ọ̀lẹ́ tó bá jẹ́ mùmìnì gidi ìròyìn mùmìnì pé mẹ́bàá ti rí nǹkan tó dé tó takùtọ̀ lọ́wọ́ ní débẹ̀ wọ́n ìhà mọ́rù bí látúwí mọ́rù kìrọ̀ ọ̀mọ̀ wọ́n lè fẹ́ ṣe ibi tá a fẹ́ gbà kọjá náà tún sáwọn nǹkan tí ò bá wọn

kò ní bá wọn gbọ́gbọ́ kúgbọ́ kò ní tètè kúte bákan náà wàlẹ́dínà húmùlí zaka ti fa ìlú àwọn mùmìnì gidi àwọn tó máa yọ zaka tí zaka bá wo wọn torí pé zaka yíyọ orígun kan ní nínú Islam ó pàtàkì pé pé tẹ bá gbọ́ kọ́lọ̀ ń dárúkọ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀rí pé zaka ni ó tẹ̀lé làwọn àpò onímọ̀ rẹ̀ pé ibi tọ́lọ̀ ti so ìrún àti zaka nínú alukur'an ó lé lọ́nà 80 tọ́lọ́lọ́ ẹ máa kírun ẹ máa yọ zàká àwọn òmìnir gidi agbọ̀rọ̀ pé zàká ojúṣe àwọn ẹni tó bá ti wọ́wọ́ wọn ìyẹn ló fà ẹni tí bá ti lówó lọ́wọ́ gbọ́dọ̀ máa ni nìsọ́ọ̀bù zàká èèlò ni yẹn gbọ́dọ̀ ní ìsìtì zàká wọ̀ tó bá tó wá ní tán làwọn tó dé èèlò làáyọ̀ bákan náà ta làáyọ̀ fún ojúṣe àwọn mùsùlùmí ọlọ́rọ̀ nínú àwa mùsùlùmí tí wọ́n jẹ ẹ̀rọ́rọ̀ zakayo kan ríro ẹni tó ríro gan nu wọn ní lẹ́ni zakadẹ́ẹ̀dì kéèké ordinary àrà àtàǹṣe tọ́kàn wo tó wù ẹ́ tọ́kàn múnú rárá ó ti calculation wà lórí ẹ̀ iye tó wò rẹ̀ wọ̀ ó ti ní bákan tó bá wọ́n tán lè ó ti àwọn nǹkan wọn sàkáwà nínú àwọn dúkìá wa gbogbo ẹ̀mù tí gbọ́dọ̀ mọ̀ torí kó rí gun ẹ̀sìn ní ọ̀rọ̀ wọn bá lè kẹwọn láfọ́tọ̀ lè nínú yẹkìnì lónà záàbà owó jọ yìí tó gbajúmọ̀ láyé ànẹ́bínú nísìnyí náírà lẹ́nu ní ẹlòmíì dọ́là ẹlòmíì pàǹtà nínú oríṣiríṣi ó lọ wò ó kójọ ọlọ́run wà láyé ó fi kún náà àti ìbẹ̀rẹ̀ ilẹ̀ là kò wá yọ wọ ọlọ́run bẹ́ẹ̀ onífàkàláyà yìí túmọ̀ sí fún wọn nílò pẹ̀lú àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìyàwó àjọ ọlọ́run torí pé kan nínú orígun Islam náà náà ti wó gẹ́gẹ́ bí orígun táà gbọ́dọ̀ kírù jóríkù kan tí ká lọ hajj fẹ́ tó wá ní lágbára rẹ̀ jóríkù bẹ́ẹ̀ ni káyọ̀ òun náà jẹ́ orígun kan ọlọ́run ní tó bá dọ̀rùn ètò yẹn ò yọ yẹn tí kan ní kan yóò ní tí ó gbóná bá mọ wá yọ bá fi jó ẹni lára ẹni tí ìṣe tí mùsùlùmí gidi ni pé tó bá ti jẹ́ ọlọ́rọ̀ sísàkà wo owó ẹ̀ kò gbọ́dọ̀ fi ṣeré ó gbọ́dọ̀ yọ ó gbọ́dọ̀ tọ̀ àwọn àkọ́ onímọ̀ sọ́mọ̀dájọ́ sàkát ó gbọ́dọ̀ tọ̀ wọ́n lọ nínú nǹkan bí tí ó jẹ́ tó sórí rere bákan náà ọlọ́nu wàlẹ́dínà hum li furujihim hafidun mùsùlùmí gidi tó wúlà àwọn ẹni tó máa ń sọ abẹ́ wọn tí wọ́n ṣe alágbèrè tí wọ́n ṣe oníranù tí wọ́n ṣe onísìnà wọ́n sọ abẹ́ wọn ọlọ́run bọ́ba adékẹ́ ọlánú wà látẹ́kọ̀rọ̀ mọ̀ sínà súnmọ́ sínà alọ́nà tó lọ gbà tó léwọ̀ yìí ọ̀nà tó lágbára ni ẹ má súnmọ́ bẹ́ẹ̀lì ìrọ̀ fi sí gbogbo ọ̀nà tí ń mú ní bẹ́bẹ̀ ẹ má wọ́wọ́ náà múra jákújákú báyìí ń fún ẹ má dùn gbogbo ọ̀nà tó lè mú yẹn débẹ̀ lọ́lọ́run ti sì ọlọ́run wà láà fẹ́kọ̀rọ̀ bò dínà ẹ má dùn mọ́ dínà ìnáwó ká nàfà ìṣàtánù àfá àtẹ̀bílà aburú tó burú já ìrìnà ṣíṣe wàfá àtẹ̀bílà ọ̀nà tí ò dáa tí ò yẹ kéèyàn máa rìn ní lẹ́nu ìyà ẹ̀sẹ̀ tó lọ ń gbé lẹ́fẹ̀ẹ́ sí ilé ìsìn ìyà tó lágbára ni. tó yẹ pé ní èèyàn gan ó fi mọ̀ pé á èyí tó burú ni àdámọ́ ọmọ ènìyàn tó dáa gan yóò mọ̀ pé tí ò dáa ní ọba àlekẹ́ ọlá oníkẹ́mọ́ tó mọ́ sí náà ìyẹn ló fi sọ pé nínú àwọn ìròyìn tán tó líle ni pé wọn a máa tọ́ abẹ́ wọn ilà àlà àdúwádìí wọn ẹgbẹ́ kọjá ẹni tó jẹ́ ìyàwó wọn àwọn ọmọ àbẹ̀ntọ́jẹ́ pé láyé ìgbà wà pẹ́pẹ́rú wọn ni fa iná òmùgẹ́rù màlúmí irú ẹni bẹ́ẹ̀ à ní o lórúkẹ́ ń di aláàmì rẹ̀ náà ló wà bẹ́ẹ̀ tí bá ń ságbèrè irú ẹni bẹ́ẹ̀ ó ti ń yọra rẹ̀ fóònù àmùsùnmí yóò sórí ire nìyẹn ọlọ́ni fàmọ́mí ti gbàgbọ́ wàrọ́ àzáàlì lẹ́yìn ọ̀gá àti lẹ́tọ̀ọ́ mi gbé kẹ́ ẹ ma onídìní alágbèrè olùkọjá àlà ni wọ́n bákan náà ọlọ́ni wà lẹ́bí na ń lé àmàlà ìhùn ọlọ́ni àwọn mùmìnì tí wọ́n sórí rẹ̀ àwọn ní pé ní àmánà wọn àmánà tó gbé fún wọn bóyá àmánà ni a ipò iṣẹ́ ìjọba ní ipò iṣẹ́ ẹ̀sìn ní adarí ìlú ní adarí àwùjọ ní ọ̀gá àlùkẹ́ ní kò ní jàǹbá ń bẹ̀ torí pé ìmọ̀ jàǹbá àmọ́ náà ìdí ò bá mu ní àlejò àmúṣúra sọ́tà tuntun hadith kẹ́kọ́ ní ibà lóye àtìlẹ̀ àmọ́ná nígbà tó fi ń pàmọ́ náà rà lè fún wọn mójútó mọ́ fàǹtẹ́lẹ̀rù sọ ẹ̀mọ́ rẹ̀ ti sábìkì àmọ́ sọmọ ni ara àmì sábìkì àmọ́ sọmọ òní kéèyàn mọ́ mójútó àmọ́ náà fẹ́ àwọn sábà ń béèrè pé ní ọ̀kẹ́ ìfàyìlọ àtúhà yá Rasulullah ìrí òjíṣẹ́ ọlọ́run bó láàrin yóò ti máa fà wọ́n ní àlàálẹ̀ anábì ní ìlà owó ti dá fílù mú ìlà báyìrì àṣìhà nígbà tó bá ti ń gbé nǹkan fẹ́ni tí ò lẹ́tọ̀ sí ẹlòmíì adarí ìlú ni kò lẹ́tọ̀ sí torí pé kò ní máa lè fẹ́ jolórí ẹ̀sìn ànábì ní ojúrú bẹ́ẹ̀ bá ń fi ṣẹlẹ̀ ẹ máa retí fálùkì àmọ́ súnmọ́ ẹ̀rí obìnrin oríṣiríṣi àmọ́ náà tí wọ́n ń gbé fún kálukú wa náà àmọ́ náà jẹ́ àmọ́ náà afọ̀rọ̀ ìṣe lọ́wọ́ àmọ́ náà lọ́wọ́ jàǹbá rẹ̀ máa sọ wà àdíhìn bákan náà àdéhùn tó bá ṣe wọ́n lọ́la ọ̀la ní fún olówó àbí ọjọ́ báyìí ní gbèsè ẹyí wá àbí tí í ṣe fún yín rèé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀tì bá ìpè tí mùsùlùmí gidi ni àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó yẹ ká mọ̀ pé ìmọ̀ jàǹbá àmọ́ àbí ká sọ pé nínú rẹ̀ làwọn mẹ́ta yìí wà tọ́lá ni wọ́n kọ̀ anẹ́mi ní ìmọ̀ àjàfọ́ kàzàb tó bá sọ̀rọ̀ yóò parọ́ wọ́n ìgbà wọ́n àjà àkàlà bákan náà tó wá ń sáré ọ̀tẹ́lu ẹ̀ ń dùn kí àwọn ṣe báyìí ìjọba ìníwá àtẹ̀yìn àbí ìjọba ìní fún yín anẹ́mi ní yóò ipò yóò wọ́ lárúkọ lé dúró bẹ́ẹ̀ dúró síbẹ̀ khan yóò padà jàǹbá náà ni eléyìí tó ní wàá mùmí ní gidi ìwà mùnáfìkì ni wàá ní iye tí mùmí ní kó máa fún ìní ní mùnáfìkì ìrìn tí ò dá ní kò yẹ kí mùmí ní máa wà mùnáfìkì ìwà mùnáfìkì kẹnu àwọn kèfèrí ni ẹni tí bá tó wà mùnáfìkì pẹ̀lú nǹkan báyìí kàyà àjáwọn mẹ́ẹ̀ká lámọ̀ náà

bákan náà ẹ̀ńtọ́lọ́run bá bò fún tówó rẹ̀ tó wọ zàká kó yọ zàká ká sọ abẹ́ wa bákan náà fi ajẹ́ tí ó mọ̀ jìnà sí àwọn ìwàkiwà ìwà tí ó da abẹ́rùn ọba sùpánà sàálà tí ó máa ṣe rí ṣe. alhamdulillahi rabbil alamin ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ̀ ń sin ọlọ́run inú ròyìn tí ọlọ́run ọba àlejò ọlá tí ó tún fi ròyìn àmùmí tí ó yóò ti yege lẹ́yìn ìta ti kàtíwájú náà lọ́rọ̀ ọlọ́run tó ní walladhina hum ala salawatihim yuhafidun ọlọ́run àmùmí ní gidi àwọn tó máa ń sọ ìrun wọn wọ́n máa fọ́ àsìkò òru tẹ bá kíyèsí nígbà tí wọ́n fẹ́ ròyìn òmí tí ó yege ìrun ló fi bẹ̀rẹ̀ ìròyìn tó wá ti parí àyà yìí náà ni ìrun ló tún fi parí ẹ̀ kẹ́lí bá wọn pé ipò oorun ipò tó lágbára ni o wọ́n mọ́ wàá náà tí wọ́n máa dábà pé ọlọ́run nílùú lò kéèyàn orí kanlẹ̀ náà kọ́lọ́ nílò kọ́kàn yẹn bá ti mọ́ ni wọ́n bọ́ kírun ọkàn rẹ ò mọ́ o lọ́kàn rẹ bá mọ́ ni ó yẹ kó sọ fún ọ pé ọlọ́run tó dẹ

kára wa tó falẹ̀ ká tó súnmọ́ lọ àwa ti gbàgbéra àsìkò òórùn sí àìsọ̀rùn mọ́ tàwa tó gbọ́ tí wọ́n pèrún ààtún ní jẹ́pẹ́ rẹ̀ tó wù wá kìí sí lànà ẹni tó fẹ́ lànìyàn ẹgbẹ́ ìjọ méjì lọ́lọ́run tó bí tirun yìí èyí tó pọ̀ sọ ni pé báwa bá ń kí lọ́wọ́ láti kí àti lórí àwọn ọwọ́ ọ̀run bá ń fúnra wa àpàrà tó máa tẹ̀síwájú lórí ẹ̀bí bí ńlá ìfàálà kí láwọn ọwọ́ tó yẹ ká tó kírun àtàwọn èkó jẹ́ ṣùrùtù ẹ̀ kábọ̀ òhun wa kájẹ́ kásìkò wọlé bákan náà kámára kó nu ẹ̀gbin kákọjú sí kíbúlà tọ́ba tó wá dórí ìrun àwọn ọwọ́ ló yẹ ká tó máa kọ́ tọ́ọ̀fì wà nù àtọ́lọ̀ ní yóò láì tó ṣe pàtàkì ní pàápàá jùlọ tó ní

ṣùgbọ́n kí lèyàn máa ń jogún tí ò ní fẹ́ ìyẹn lọ́lọ́run bá wa sọ láàyè yìí ọlọ́run náà tí mo sọ̀rọ̀ wọn kọjá yìí ó rẹ̀ látòrí àwọn tó ń kírun tó ń fara balẹ̀ bákan náà tó yẹ pé níwọ̀n yẹn lọ́wọ́ sí ibi nǹkan tí ò da àwọn èyí gbọ̀gbọ̀ bákan náà tó máa ń yọ wọn àwọn tó ń sọ ọlọ́run ní àwọn ẹ̀sán jogún rẹ̀ o tí wá náà jogún yẹn mọ́ alẹ́rìnà yẹ́rì fún nà fèrèdáwò ọlọ́run lálùjẹ́ náà fèrèdáwò ní wọ́n jogún òmùfíhà kọ́ọ̀lì dùn tó bá jogún rẹ̀ ọmọ abẹ́ńbẹ̀ gbére ètò ibi ogun táyé sẹ́kọ̀ ogun tí wọ́n náà ní tọ́ yogún wọ́n náà padà tún fi ilẹ̀ ẹjọ́ kan ní àdúgbò fi ẹlẹ̀ méjèèjì ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́nà ẹ̀fẹ́ jogún nínú jogún àtà jogún fèrèdáwùs òfin yá kọlìdù sẹ́mọ̀ bẹ́ẹ̀ gbére jẹ̀mọ́ ìpínlẹ̀ jẹ́ fèrèdáwùs anábíwá muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó lò ló ga jù nínú àlùjẹ́nà anábí ń sọ pé ẹnikẹ́ni tí ó bá tọrọ àlùjẹ́nà kó yá tọrọ àlùjẹ́nà fèrèdáwùs fa iná wo àìlà àlùjẹ́nà torí pé òun jù òun ló gbáyìí nínú àlùjẹ́nà òmìnir èyí tó fẹ́ kọ́nà sáti ẹ̀fà wa náà ti pàdé ìjà àlùjẹ́ náà kódà fún ti ilé ìjẹ rẹ̀ láwọ̀ àbùmí ní gidi ṣe báwọn nígbà tó wà láyé ayé tí ó tán ẹ̀rí ọ̀hún wá ilé ńláńlá máa ń ṣẹlọ fẹ́ kọ́ mọ́tò tó rẹwà jùlọ fẹ́ ní séèpì tó dáa jùlọ fẹ́ lò tó bá kẹta àlùjẹ́ èyí tí ó tán nìyẹn ọ̀fẹ́ yìí tó bá kẹta àlùjẹ́ náà báwọn kọ́nà kó fi ẹ òun ni Jannatul Firdaus bákan náà ká wá ṣiṣẹ́ rẹ̀ ká ṣiṣẹ́ rẹ̀ a máa ń ṣiṣẹ́ àlùjẹ́nà ni o tábà ní ọlọ́jà wà lùjẹ́nà gbogbo àlàáfà ní láti ṣẹ́ rẹ̀ lára ṣẹ́ rẹ̀ náà ní nǹkan afọ́fúnra wa yìí tábà ní ọlọ́jà sóríire gbogbo àlàáfà ní ṣùgbọ́n náà tábì sóríire iná lọ́lọ́run sọ fún wa yìí nínú ìròyìn àmọ̀mí ní gidi tọ́lọ́run sọ pé wọ́n sóríire yìí tó bá wà lára rẹ̀ tẹ́lẹ̀ múra sí tí wọ́n náà lè bá kọ́lọ́bà tó nílé kọ́ ọmọ ọbẹ̀ lọ́hún kọ́lọ́ kó tó mọ ẹtọ́ ẹ̀ tọ́nà sí yìí tí o bá sì sí lára rẹ̀ ń bẹ̀ táìpé gbọ́ púpọ̀ lọ mọ ń gbọ́ ní jìnà sí ìwọ́n tó ń ṣe sì ní jìnà sí ìwọ́n tó kírun bó ṣe tó àti tó ṣe yẹ máa kírun ìwọ́n tó ń jàǹbá àmọ́ náà fàyè ìjàǹbá àmọ́ náà lẹ̀ kí wọ́n náà lè bá wà níwọ̀n tí wọ́n jogun àlùjànnà tó aṣọ fúnra wa yìí tó ẹgbẹ́ tí yẹn bá wọ̀ ọ́ ọlọ́ni ń fi akọ̀ ọ̀dìdún gbére nìyẹn máa ń bẹ níbẹ̀ ilé ayé bí òfẹ́ kọ́ sí bẹ́ẹ̀ dáadáa yìí lẹ́sìn kọ́ tán bí òun o ṣùgbọ́n ìfọ́lọ́ wọn sàdéhùn fún ẹ èyí tẹ́yìn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ péré ni ọbẹ̀ náà bá sùpánà wa tààlà kí ọlọ́run bá sùpánà wa tààlà kí ó yọ ní fẹ́ǹkọ̀ kan wa kó fún ránṣẹ́ eréte kó ṣe wá lọ́mọ àlùjànnà kó mọ̀ ṣe wá ní ó bá gbé síbi ẹ̀sọ̀ ṣọlọ́ kó mọ́ sí fi ní wá lára abẹ́nà ọba sọ̀rọ̀ wa tààlà tí ó yọ ọdún sẹ́ni kọ̀ọ̀kan wa ìlú wa táwa ẹ̀kọ́lọ́mọ́tà àti wa lọ́kàn balẹ̀ gbogbo orílẹ̀-èdè ayé náà pàápàá jùlọ ìta mùsùlùmí wa ọlọ́ba sọ̀rọ̀ wa tààlà ó mọ́tà fi ọ̀kan síbẹ̀ ìrọ̀lẹ́ الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين